تستظلمون ولا تظلمون وإن كان كانوا رؤساء فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال عسى من قائل يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما أخرج الإمام البخاري وغيره عن أبي هريرة رضي الله عنه قال قال الله عز وجل ثلاثة أخصهم يوم القيامة رجل أعطى ثم بلغ ورجل باع خبر فأكل ثمنا ورجل استعجر أجرا فسوف منه ولم يؤتي أجرا اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد أبدا مولانا وبعدي يوسف ọsọ kùránì kalẹ̀ fánàbí sálàlá àwàlẹ̀ ọ̀sẹ́lá òfin jẹ́jájá ti gbogbo ayé ó kà wọ́n nínú àwọn tó gbà fánàbí sálàlá ọ̀sẹ́lá bá ti gbà fánàbí náà ọlọ́mọdé kórè náà sábà kalẹ̀ ọlọ́run máa ń sọ fún wa wípé kí a yọ lẹ́bí ní àmọ́ ìtàkùnlá àpàtàkọ́tù wọ́n láti àwọn tó nà bí làwọn àti ìṣòro ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹ fáyọ̀ lọ́wọ́ ọba wa ti bẹ̀rẹ̀ fáyà dé bá yín àti ìgbẹ́jọ́ wọn tó ní ọlọ́run ọba lọ́sọ̀wọ́n ní gbogbo nǹkan tá a ṣe islam náà ti bá wa kalẹ̀ àtàwọn àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn òbí wa àdúgbò àwọn olólùfẹ́ wa ọlọ́run àkóso ìlú wa. gbogbo ọ̀gá tó bá ti ká díẹ̀ bẹ̀rẹ̀ fún mi ìlànà ọlọ́run ọba ọlọ́run òun ìgbà sí wa. ọ̀gbẹ́ bí àlàyé káàkiri lọ fún ara wa islam ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tó yẹ kó gbogbo nǹkan tó wà fẹ́ẹ̀ tó ní fọ́múlà bí àbájá mọ́tò gbé dáàbò tó ní sísẹ́mù ní láti gbèjà ayé ọlọ́run kò fàyè òun náà ní dá wàhálà abẹ láàrin àwọn tí ìfẹjẹ mùsùlùmí lónìí wọ́n gbé ìsìláàmù àwọn bíi wọn mọ wípé ẹ̀sìn ilé òun gba wípé òun lè wà ní ṣọ́ọ̀ṣì àmọ́ kò mọ àná ọtí ṣé átà ní ìgbòho wọ́n bá ní ó lẹ́yìn ó lẹ́yìn tó bá gbé wọ́n ti bí lọ́ọ̀dù náà báyọ̀ dámẹ́wàá ṣe ìfẹ́ lọ́rọ̀ sọ́dọ̀ àti máa lọ òun náà wá kẹ́kẹ́ pé kí ìsìláàmù nìkan náà má kọjọ́ ọ̀rọ̀ mọ́ṣáláṣí àmọ́ kí ìsìláàmù ìgbà bẹ́ẹ̀ ìsìláàmù ìgbà bẹ́ẹ̀ ẹ̀ ìjọba bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá wà ní ọmọ tó bá fẹ́ ṣe kó pàtàkì lọ́sọ̀ làmà sọ pé ìlọ ọ̀rọ̀ ìlọ إن أصدق الحديث كتاب بالبيت ونرولون وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم بالبيت إلانا وإلانا نبي صلى الله عليه وسلم إلانا نبي إسرائيل سنتون وبانيان إذن بي الله أولا نبي يقول إذن بي يقول لبنى صلى الله عليه وسلم òfin àti báńkì o fúlàní lẹ́yìn ẹ̀rọ náà nípa ẹ̀sọ́ láti ọ̀dẹ̀ máa ń lẹ́bà ní ìgbà àtọ̀rọ̀ bá wọn àdá ìbáṣepọ̀ láàrin ara báwo la ṣe ń tajà báwo la ṣe ń rajà báwo la ṣe ń fi àṣẹ ní ìtajà ní ẹ báwo la bóyá ìsọmọtẹ báwo la bóyá ìsọdà láàmú ní òpónú òfin níbẹ̀ láti àtọ̀rọ̀ bá àti òwúrọ̀ wọlé àgbélé àtàdéhùn àti kọ́gánà tó bá wà lá ìlera táwọn ti gbàgbé àtọ̀rọ̀mba àti àbúrọ̀ àbúrọ̀ tó sọ pé ìrírí o òun ti tó ránṣẹ́ àwọn kùrẹ́ṣì nígbà náà sì àwọn kùrẹ́ṣì wa lọ́sọ́dọ̀ àná sọ́lá sọ́lá onígbà kó sọ́lá rẹ̀ sọ sọ́lá báyìí ọlọ́run ọba fi bẹ́ẹ̀ láàmú lọ ọmọ tó bá tó bá pé bí ní ẹnà àrùn ṣe àìlè àbàyè tí onígbà tó dọ̀ wọn mọ́ islam fẹ́ gbà àwọn ènìyàn náà nọ wọ́n trọ́ọ̀sì rẹ ni wọ́n fi rán ọ̀pá wọ́n trọ́ọ̀sì rẹ òun ni wọ́n fi rán wá. èmi àti àkọ́jà tí wọ́n pa ìdílé rárá o èmi lára fún ìdílé àrùn èmi àtẹ́sí ìdílé jàǹbá àkọ́bẹ̀rẹ̀ àwa àtàwọn ọkùnrin ìjọ ní kọ́bẹ̀rẹ̀ tá a kọ́bẹ̀rẹ̀ ní níjọ́ tá a kọ́ òun ni wípé gbogbo ẹni tó bá ti kéde ìbá tó bá wá látọ̀dọ̀ wọn tó bá wá gbọ́dọ̀ tiwa wá aláàjà dẹ́sẹ̀ fáwọn náà yóò fi bọ̀ owó ọjọ́ a ní kankan wọn. lọ́dọ̀ mọ̀lẹ́ ìgbà àfihàn àà èmi ìjàmbá kọ́ba àdéhùn àdílé wọ̀lá àfihàn ìfọ̀rọ̀ ẹ tó bá sì jẹ́ mẹ́sẹ̀ já ẹni sí ìgbàbárawa èmi ìdí ìmọ̀lẹ́. fọ́nìtì ìdílé fọ́nà sọ́dọ̀ wọn ẹ fàníwákọ̀ àfihàn ìkọ̀lù ìkà bó bá dọ́dọ̀ wọn tó bá já sí ọlọ́kà ló ló já sí ọlọ́kà mi ọjọ́ wọn ní ìgbàgbá ẹ má kọ́mọ̀jọ̀ pé ìfẹ́ àti àjọ̀dí ẹ̀kọ́ di ohun hàn gan-an ní Islam òun ní ó fa àdíìsì tá a máa ń gbọ́ àdídàlà rẹ̀ lónìí àdàlà rẹ̀ lónìí àdíìsì ẹni dáhùn sọ̀tọ́ láàrin àdúgbò lọ sí ìgbàgbà káàkiri àjọ kan wá. tó ṣe pé gbà tó dé tó sọ anẹ́tì nínú olùbíyà gbàgbà tó ti gbà wá ní ẹ̀bùn táwọn fún mi. àárín náà kó gbẹ kalẹ̀ kó gbẹ kalẹ̀ torí pé kìí ṣe léèrè lòlòkó lẹ́gbẹ̀kan lẹ́kùn àwa náà la ṣiṣẹ́ kan lẹ́gbẹ̀kan lẹ́kùn kó mọ wọ́n rí tó o lè fi léèrè eléyìí jẹ́ fún eléyìí jẹ́ ẹgbẹ́ àwa tá a ní náà ló lè fún torí wípé tí ẹni mọ̀ búlọ́ọ̀kì táàrí fẹ́ sọ lónìí pé conflict of interest conflict of òun ni pé kó láti sọ pé ẹni tá a yàn pé òun kó lọ sí ti fẹ́ bà yìí èyí báyìí gbàgbá yìí òun náà ni ó ti wá sílé òwò tó fún lẹ́wọ́ alẹ́bẹ̀rẹ̀ sílẹ̀ ìtumọ̀ ẹ̀ pé àwọn èèyàn lè fi ẹ̀bùn yìí jíjẹ láti fi ìdíje gbàgbá tí wọ́n yọ tó ṣẹ̀rí àbúlọ́pẹ̀ àwa ló ń ṣiṣẹ́ fún gbogbo ẹ̀bùn dábàá mọ̀ àwọn àwọn ọmọ ṣiṣẹ́ ìwà mẹ́ àdéhùn ìdíje àti pẹ̀lú ọ̀rọ̀ àkàwọn náà tó ń tàbí wá bí àtúntò àwọn tó bá dé irú tó ní ìfẹ́ ìsìláàmù ń wọ lónìí tó bá ti wá wù ọ nàìjíríà wá bá sàmù ìsìláàmù kó mọ̀ dàbí èmi àjẹ lájọ kò náà jù kó mọ̀ jọ pé fáìlì ìwọ jẹ́ fáìlì wa ló jẹ́ lára wọn bẹ́ẹ̀ ló tó àrùn wa ànàbí sọ́la ọ̀nà tó sọ̀rọ̀ nígbà bá dé bẹ̀rẹ̀ pé ànàbí sọ́la ọ̀sọ́la ọ̀pọ̀lọ́ wọn wa ọ̀sọ́la àní ìsọ̀lá sátóòlù màá dìde àbájẹ tí ó fa àwọn ìdájọ́ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí káwọn tó tẹ̀lé ìyàwó àwọn àti adájọ́ ta ló gbẹ́jọ́ rẹ̀ wá sí èdè gbẹ̀ngàn ní fèsì wọn ní sàlẹ̀ alákọ̀ọ́kọ́ táwọn ìdàgbọ̀ ìrọ́dún lórí àtọ́ ní ìtọ́ pàtàkì èèyàn tó ṣe yípe pẹ̀lú ọkọ̀ mi ló pín aláàbò méjì lẹ́yìn ẹni fọ́ọ̀kà tó pàtàkì àwọn àwọn ọ̀dájú ọkọ̀ ọlọ́run bá tó ń kọjá yìí kó ẹ̀kẹ́ ìmọ̀ ìṣàkọ̀ ọlọ́run náà bẹ́ẹ̀ bá fẹ́ ìkànnì sí àjọ bẹ́ẹ̀ wọ́n ti sí ìlànà kì í ṣeré rárá. kódà ìkọ́nù mú bẹ́ẹ̀ bá mẹ́ta àwọn èèyàn gbé ìsìlámù bẹ́ẹ̀ káṣí tó bá ti mọ̀ pé ìlú lọ́sùn ní gbogbo wa ò ti àgbé mẹ́rin ọwọ́ àbọ̀ tó ti yọ̀dá máa gbé àwọn kò ní báyìí. àdúgbẹ́ni òkè mọ́ to want to i want to you

Osman Ali lẹ́yìn Ali bàtà Hafa lẹ́yìn ọ̀nà Muawiya ọ̀nà tó o ní ká nípa tó gbogbo gbogbo lẹ́nu. Tọ́ àwọn mùsùlùmí lẹ́wọ̀n ẹ̀ka kiri àwọn alábẹ́tò mi ń gbà náà ní pípọ́ sílẹ̀ ìgbàlá ìdílé ìgbàmùdé ló ní ìbọ̀ ọ̀gbọ̀n. But Muawiya ẹni ní sáà sáàpì sáàpì sáàpì nàìjíríà Palestine dọ́dá nígbà àwọn ọmọ ẹ̀sìn sáà ẹ̀yìn di àjọyí ibẹ̀ ló ti rí tó ibi sáàpù ló ló sí ẹ̀kọ́ dàpọ̀ ìlú ní àwọn rọ́mà ìtàwọn róòmù ń pọ̀ tó north rome ní Israel tabalapọ̀ roma nínú hadith àbí ibi tó ṣe pé àwọn Roman Empire ló ń kọ́ ọ̀gbẹ́ níbi tí empire tí wọ́n náà dé láti ìgbà tí jẹ́ káńtà tó tẹ́lá ti kúrò nínú sáà dáadáa pẹ̀lú ìdílé àwọn olóògùn ìdílé àwọn olóògùn àlùfáà sọ́là tó jagun tàbí ológun ọjọ́ ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta ìlà ọ̀rọ̀ wọn. so náà wàá rí agbára ìgbà náà àti ìṣẹ̀lẹ̀ àwọn àmì náà wọ́n ti jọ láti wọ́n kẹsẹ̀ máa sọ fún ẹ̀mí láàrin èmi àti àwọn oníjà tó ti mẹ́ta ìdí ìsìláàmù fẹ́ ìsìláàmù ti sọ òní ní oṣù mẹ́ta yẹn gbọ́dọ̀ pé kẹ̀tọ́ bẹ̀rẹ̀ sí bí yẹ pé ẹ̀mú tẹ́bá pé oṣù kan oṣù kan yẹn gbọ́dọ̀ pé kẹ̀tọ́ sí bí ẹ̀ pé kò só dà ẹni tẹ́ ẹ lọ́wọ́ bá jà lọ́wọ́ lórí àwọn olè tí kò bá ọjọ́ òṣù yìí èyí

bá gbé tán tó bẹ́ẹ̀ ní sẹ́yìn múra kú ní ìdàgbà kọ́ tó jẹ́ nọ́ńdà. Fàáwé àti ìfẹ́ ó kọ́ àwọn ìdájọ́ àti ìfẹ́ rẹ̀ kò sí ọ̀gá kan ṣe. Ìgbé ìgbàmù náà fẹ́ kò mú ìyẹn. Bọ́n ṣe ń lọ gbogbo táwọn ní òkè pé wọ́n bá gbọ́ tọkùnrin kan sọ pé Allahu Akbar Allahu Akbar ọlọ́wọ́n bá tóbi ọlọ́wọ́n bá tóbi wọ́n bá lónìí wà fáwọn ńlá bàtù ẹ má jẹ́ òṣè má dàbí bàtù ó gbé yìí wọ́n rí pé amúkú náà bàtà náà wọ́n tàbí àti ìṣẹ̀lá ìṣẹ̀lá ìṣẹ̀lá ní màá yàrá tí ló dé àgbègbè àti ìta ló kàn wà fáwọn àtàkùn náà nílò àbájá ọwọ́ àti tẹ̀lé ìṣòro ìṣòro ìṣòro gbogbo sáàtì sọ̀rọ̀ àpò wípé màkánà lẹ́yìn àwọn wà lẹ́yìn àkọ́wé náà ẹni tó bá ti láàrin wọn àwọn ìjọba kọ́lá nìyẹn alára àwọn òbí tẹ bá lórí fàlà àyẹ̀ṣó ta ọ́ ẹ gbọ́dọ̀ bí ìmú tàbí ẹ gbọ́dọ̀ ta kókó kan tó ìtẹ̀lẹ́lẹ́ yìí wà láyà ó dá ha pọ̀ ẹ̀ gbọ́dọ̀ ju àtàyà ọ̀rẹ́ àmàlùmá títà ẹ̀mọ̀ ní ó fi lẹ́yìn. àwọn ìyá ń gbé gàdúrà àbí ẹ̀ lè fi bá ẹ̀wọ̀n pé ìtumọ̀ yóò àdúgbò ìtumọ̀ yóò àdúgbò ìdílé tó súnmọ́ dọ̀ wọn dáadáa gan oṣù kan tó láì wá àtàkùn wọn tàbí àdìdájú ìdájọ́ àwọn ìdílé jọ àdìlẹ́ ìtorí ìjọba tó lọ lọ́ọ̀dà àwọn òdílé ìlú ọ̀hún ìwé ìkọ́dà tẹ̀lé ó ní máa ń dún yà wípé tí islam bá nínú àwọn títí tó wà pàṣẹ báyìí kí mo fẹ́ lé èdè mùsùlùmí kí ló ní láàrin àwọn mùsùlùmí àìsàn tó lábájá àwọn ojú bàtà ó ń bẹ̀rẹ̀ ìjàmbá mu oníbíyàdé oníbíyàdé ẹ̀ka ni ó kú lágbájá ó wà kókó bọ́ọ̀lù ló fọ́ọ̀lù ní ìsìláàmù kan wà láwẹ̀ kó fẹ́ẹ̀ kó kéde kí ló dáta kájà ojú lẹ́yìn lọ àwọn ọmọ àbá àti adáta láta ṣe ìyára wọn láta ṣe ìyára wọn láta ṣe ìyára wọn wọn bá ní sílẹ̀ rí rẹ̀ ìdú iná ló kì í ìsìláàmù ní bí hajj bá bẹ láàrin wa ìgbègbè ìgbà ẹ̀ṣẹ́ tó o bá ti mọ̀ pé òun ní kò ní lè bú ààrẹ pẹ̀lú ẹ̀ náà ó sọ̀rọ̀ ó lù ú báyìí orí pé kó wọ́n sì yàgbá. èyí ló dá lórí lẹ́yìn tọ́lọ̀ parí ká bẹ́ẹ̀ dé ìṣèlú ìlú lẹ́yìn ìlú ìlú ọ̀pọ̀ ọ̀tọ̀ ọlọ́run tí a bá bá ti báyìí kó láti wá bá wù kù. àkọ́kọ́ ẹ̀ tọ́lọ̀ ọ̀gbọ́n bá yá nígbà ìyáma ànábì ní ọlọ́run pé rọ́jú ló àtọ́ bí ẹ tó ti pẹ̀lú kọ̀ mi ló fi fún èèyàn ní pé ló fi fọkàn rẹ̀ balẹ̀ padà wáyà. Tẹ́lẹ̀ ló fẹ́ tó kún ní wọ́ọ̀dù lẹ́tà wájú ọ̀kàlẹ̀ bàtà wà ọlọ́run ló fẹ́ nínú àwọn ọlọ́run bó bá já ọlọ́run bá ọlọ́run yá jọ lè ní àánú àwọn òṣèlú ẹ̀ńtẹ́ ìgbọ́n náà bá gbọ́ àwọn nǹkan tẹ́ ta kó láàrin láti òun láti mẹ́rin ẹ̀ ẹ̀ ń fún ọmọdé wàdà ọmọdé ọmọdé lẹ́tà láti wọ́n. Alhamdulillah, salam salam ala Rasulillah, wa ala alihi wa sahbihi wa ala. Uh, Hizbul Ubud wal Uqud, kí ni a fi kọ́ bá náà tàbí àdílé? Òun yàgbọ́ fún pé Ọlọ́run ọba pé èyí yọ. Òun náà ní máa mú ìlú kan yàgbọ́ sí ìlú. Ní máa mú àwọn èèyàn kan lápàá lé ìyàwó èèyàn kan kò sí ẹ̀ka kan nù wa tó bá fẹ́ dìbò rẹ̀ ètò reputation nígbà tí. tẹ́ ẹ bá wu ẹni tí bá ń dájì nínú àwọn tó ń mẹ́kì product ẹ̀ tó bá reputation. yá tó bá sọ pé báyìí wá ní ìṣẹ́ ẹ̀rọ ìgbà. ẹ bó bá mọ ní wàrà sí ọdún kan láàrin ọdún kan yẹn kí ìjọba ní yóò sì gbóòrò. kọ́dà ara ní nàìjíríà tó ní yóò sì owó lásìkò yìí òní pé níjọ́ táwọn bá pọ̀ lọ́gbọ̀n implementation pẹ̀lú economic tax bóyá government complain bóyá government a bóyá government complain. ara ibi tí problem wà lù wà láwọn ọdún yìí sòwò onígbà ìgbà ìjọba fún agreement gan àwọn tẹ́jára àtàlẹ́ òtúrọ́ sí nàìjíríà ìṣà sílẹ̀ wọ́n wá fi trọ́ sílẹ̀ pé kí èmi àtẹ́bá ní ìṣò arbitration wa táàṣe lọ́dọ̀ látọ̀dọ̀ yìí òṣìṣẹ́ kankan sẹ́yìn sí nàìjíríà ó ní ẹni kọ́pì nígbà nàìjíríà tí ó di jírí pẹ̀lú kọ́pì kẹta bẹ́ẹ̀ nàìjíríà tí wọ́n bá ṣiṣẹ́ nàìjíríà tí wọ́n tó lọ́ọ̀dì mú náà lọ́ọ̀dì rẹ̀ bá ìwọ tó ra balẹ̀ mọ́ owó fún un tó dúró dàbí owó ńláńlá ni wọ́n á fi ṣe yàtọ̀ fún pé nìṣẹ́ ó jáde ti wa bọ́ kọ́dà ìdílé káwọn lọ́ọ̀yà táwọn náà yà gbogbo wọn ni wọ́n ti pàṣẹ ńláńlá tó dé pa ṣẹ́wà àgbọ̀. wọ́n fi láti wọ àlọ́ ilẹ̀ ẹja lọ ẹja lọ sí àwọn àti ibi tọrọ tí wọ́n bá wà náà wọ́n ti. àwọn òṣọ́ọ̀tì pé nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò lè ní ẹni ti lè pẹ̀lú ẹni pàdé kan náwó ló bá ní nàìjíríà pọ̀ nàìjíríà pẹ̀lú sáwọn ìlú wáníwèé tí èdè òṣèlú lè lò. kí ìlú bá ti lè mú àà tó lùtù báwọn náà gbà àpò sí ṣọ́ọ̀tì ibi tó bá bàjẹ́ mẹ́sì tó mẹ́rin ti jókòó láti. Anọ́dá wà jẹ́ ìwúrí nínú àwọn ẹgbẹ́ gbogbo àwọn láàrin ọ̀rọ̀ ayé wa òbí pé àwọn èèyàn ojú ọ̀sẹ̀ ìjọba pé kò ní ṣe ìpọ́nìṣì rẹ̀ lẹ́gbàá bá sọ̀rọ̀ sí. Àwọn owó nìkan ẹ́ wọ́n ti dájọ́ gọ́ọ̀mẹ́ntì kan tí gọ́ọ̀mẹ́ntì bá ṣe ìgbà ìgbà ìlú àwọn ìlú ọ̀hún That reputation trust ẹ̀ kéèyàn ní bọ́ọ̀mù pé àti mo bá sọ bẹ́ẹ̀ náà yóò ṣe àbí tí bá sọ bẹ́ẹ̀ náà lò yóò ṣe mọ́ nílẹ̀ ìfẹ́jìfẹ́ tó wò lè ṣe ara àtẹ̀sí láti jẹ́ láàmú. Táwọn ìyá àti ìlú ẹ̀ àti àdó báyìí ní sọ yìí náà kọ́ á sì ìyàwó bá gbàrà lọ́dọ̀ lọ á sì ìyá ìṣe. Wọ́n tó ti gbọ́dọ̀ sí ayé ti tó wọ́n ká lókè wọn ká lòdì tàbí reputation tí wọ́n bá ti lò. lè rẹ̀ pẹ̀lú ọ̀nà òun yìí, ọ̀nà wà lẹ́yìn ẹni báyà lórí òun náà wọ́n ti lọ sí ẹ bó wà ní báyà lórí lẹ́yìn ìlú wa wọ́n ta lórí ẹ̀díṣẹ́ tó wọ́n bá olùkọ́ very very important èyí ò làkọ́kọ́ láàrin ìtọ́jú àkọ́kọ́ mi rọ́dún àtọ́dí ẹlẹ́ẹ̀kejì táwọn ìdá àkọ́jú wà rọ́dún lòdì bá àkọ́rọ́ bá àgbàlá kàmá nínú tọ́kì láàbò fẹ́ tọ́lọ́kọ̀ bá fi inú sí ìdílé kéèyàn

ẹ̀ṣẹ̀ ńláńlá ni bàbá tàbí orí ìrìn òjì máa ara èyí tí ó yẹ kó tún jọ tó lọ ojú jọ tán òun náà ti kéèyàn sọ pé gbogbo èèyàn ń wá owó àbí gbogbo èèyàn ń wá tí ó jẹ báwọn ọlọ́pàá tó máa ń jà náà rí fún láwọn lọ rí àwọn kórógá ẹ ẹ kẹwàá àwọn nǹkan bí bàbá yẹn ẹ kàkó wọn sínú mọ́tò ní wíkẹ́ǹdì ẹ ẹ ti kó wọn sí lágbàdà gbogbo àwọn ilé ìṣe láàrin ra wọ́n ṣe dáadáa jù báyìí lọ kì í ṣe ìwọ́n nìkan lọ́rọ̀ ẹ̀ kì í ṣe ìwọ́n nìkan lọ́rọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kì ìtàn ìtàn ìtàn ẹlẹ́ẹ̀kì ìtàn wọ̀rọ̀ ní orí sáájà ọ̀jìrọ̀ àjírọ̀ ẹni tó kó ẹ̀mplọ́yìn kó bá ṣiṣẹ́ kó ẹ̀mplọ́yìn kó bá ṣiṣẹ́ wọ́dà ìjọba ló ẹ̀mplọ́yìn ni o wọ́dà iṣẹ́ ọ́fíìsì ni o wọ́dà iṣẹ́ aládàáni náà ni o lẹ́yìn ìgbà tó wá ẹ̀mplọ́yìn kan pàtó bá ní òun parí iṣẹ́ ó ti gbogbo agbára rẹ̀ ó ti rẹ́jà sábìsì ó ti wàhálà ó ti ọ̀tọ̀ ti gbogbo ó ti ra màtíríà tó tún bẹ̀ tán ẹ̀ fọlá tó di àyẹ̀wò wà fún lówó. ọlọ́run ti wọ́n náà bẹ̀rẹ̀ náà àwọn fún ọba àjà. ẹ̀yin ó rí i pé nítorí àti tíráìlì ti pọ̀ náà ni ó bẹ́ẹ̀ ta bẹ́ẹ̀ bá ti mọ̀ bẹ́ẹ̀ yóò dà sí àdéhùn ẹ̀kọ́ òṣùmọ̀ kan.

ìtàn àti bọ́ọ̀lù àwọn tí pàtàkì ilé ẹ̀sìn wa tó bá ti jẹ́ mùsùlùmí bí kọ́lọ̀ já ní yìí. ó gba àwọn nǹkan tó bá ní ká lè ṣe kọ́lọ̀ kó yọ kó lẹ́nu wa kó yọ lóko lọ́wọ́ wa ẹ́ kó tó àwọn olórí wa ní kó náà wà náà ṣe. bá a bá ń tẹ̀sí láàmú ṣe ká ṣe ẹ́ ní practice practically àwọn àwọn àwọn èèyàn àwọn ẹ̀mí òwú àti láàmú wọ àwọn èèyàn. ó ká ló fẹ́ dáadáa àwọn èèyàn kan fẹ́ sí dáadáa fẹ́ lómi. ó lọ́ máa tó gbogbo wa ṣe. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم Thank you.